أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوك اسمه الله وبا وبا توسى لوادي أموري يتسواج من تفسير القرآن ويتان شيء في الله وبا قوة أو بلوري آية أليه كجلا نعم يوم ترى المؤمنين والمؤمنات أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات والمنافقات للذين آمنوا ما نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا وضرب بينهم بسور له ينادوا لهم ألم نكن معكم قالوا بلى قالوا بلى ولكنكم فتنتم أنفسكم فتنتم أنفسكم وتربصتم واختلتم وغرتكم الأمان حتى جاء أمر الله حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يؤخذ منكم فديتكم ولا من الذين كفروا مأواكم النار هي مبلاكم وبئس المصير tí agbára sí lẹ́yìn ọlọ́ọ̀ba ó pe àkíyèsí wa tó ní pé òun lòún sọ alukur'ani kalẹ̀ fún anabi muhammad sallallahu alayhi wa sallam torí àti yọ ọmọ èdè ènìyàn kúrò nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ níbi ọlọ́run wá ń ṣe ìṣára lọ sí pé ìmọ́lẹ̀ yìí kò mọ́ ní ayé nìkan mùsùlùmí yóò máa wà pẹ̀lú ìmọ́lẹ̀ nílé ayé oní yóò máa fi rí tó dáa ní yóò máa fi rí tí ò dáa oní yóò jẹ́ kó mà wípé ilé ayé kì í ṣe bùgbé oní yóò jẹ́ kó mà wípé ilé ayé ilé iṣẹ́ ni kì í ṣe àti ilé ayé ni ó ti ṣiṣẹ́ tí ó lọ bá lọ́rùn lọ́wọ́ tó bá dọ̀rùn ọ̀run náà ìmọ́lẹ̀ yóò máa tẹ pẹ̀lú ẹ̀. ọlọ́ni يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم ọjọ́ tẹ́rì múmìnì òdodo lọ́kùnrin àtòbìnrin wọn tí wọ́n lọ máa bọ̀ tí ìmọ́lẹ̀ yọ máa tẹ̀lé wọn káàkiri lójú wọn àtẹ̀yìn wọn bẹ́ẹ̀ náà ni agbọ́n ọtún wọn ìmọ́lẹ̀ wọn máa tẹ̀lé wọn wọ́n wá máa fún wọn ní ìró ìdùnnú wíwọ ọgbà àdẹ̀ra àlùjànnà èyí tí akéré lọ fún ogun tó ń sàn lábẹ́ rẹ̀ wọ́n máa gbébẹ̀ lọ kẹrin eléyìí oríire oríire náà oríire tó tóbi ni. أتبقي أقولي الميسر قولي يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم على صراط بين أيديهم وأن أيمانهم وذكر يعلم المؤمنين lọ́kùnrin wọn àti obìnrin wọn tí ìmọ́lẹ̀ wọn tí wọ́n máa sọ fún wọn níwájú àtàgbọn ọ̀tún nígbà tí wọ́n bá wà lórí ìsìnrọ́pí ọ̀nà àbí àdà àbí bridge tí wọ́n fọ́ ọjà rẹ̀ síwájú tí wọ́n tó lọ sí ọgbà àlùjẹ́nà bí kọ́dìrì àmà ènìyàn gẹ́gẹ́ bí iṣẹ́ wọn bá ti rí ويقال لهم وما مصطلتي بشراكم اليوم دخول الجنة وافعة تجري من تحتها أشجارها أنهار ìpín ìròdùn ní lóyìn ó ní wíwọ ọgbà àlùjànnà ẹ̀wọ̀ ọgbà àlùjànnà yìí ọgbà tó fẹ̀ ni tí a kéré mọ fún odò tó ń sàn lábẹ́ àwọn ibi tó wà nínú ẹ̀ la takhrujuna minha abada ẹ̀ sì ní jáde kóònù rẹ̀ títí láíláí ذلك الجزاء هو الفوز العظيم لكم في الآخرة ẹ̀sẹ̀ yìí olùlẹ̀kan tó tóbi jù ó ní à ń pè lóríire oríire tó tóbi tí ó wà fún yín lóòjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù. bákan náà a ní ọ̀pọ̀ nínú àwọn àáfọ̀ onítẹ̀sí wọ́n ní ìgbà tí ìmọ́lẹ̀ iṣẹ́ ọmọ àtàfáwọn múnìlú ó ní ìgbà tí wọ́n bá wà ní orí ọ̀sẹ̀rọ̀ tí wọ́n kọjá lọ sí ọgbà àlùjẹ́nà lórí ìsirọ́ọ̀kì yẹn ìmọ́lẹ̀ yẹn yóò máa ṣàfihàn kó lè máa bí kí wọ́n gbẹ́sẹ̀ sí báwo ni wọ́n ti rìn tí wọ́n fi ní ṣubú ìwọ̀ sínú iná. ọ̀tá ẹ̀dá àáfàá kan nínú àwọn àáfàá onítàfíì ó ní agbọ́ wípé ànábì sallallahu alaihi wa sallam sọ pé minal mu'minina من يضيء نوره من المدينة إلى عدن عطيا وصنعاء agbọ́ pé nínú àwọn tí ìmọ́lẹ̀ wọn tí wọ́n máa rí ìmọ́lẹ̀ náà pẹ́ pé ìmọ́lẹ̀ yẹn ló dé gẹ́gẹ́ bí ìgbà tí èèyàn bá wà ní Madina lọ sí Yemen àbí tí èèyàn wà ní Madina lọ sí ilẹ̀ Iran ní ودون ذلك أميت كتبه حتى إن من المؤمنين من يضيع نوره موضع قدمين kódà ó wà náà ọ̀rọ̀ mi ní pé ìmọ́lẹ̀ tí wọ́n yọ pẹ̀lú níbi ẹsẹ̀ wọn náà ni ibẹ̀ di ìmọ́lẹ̀ ẹ̀rọ mọ́ bẹ́ẹ̀ tó fi hàn pé ìmọ́lẹ̀ olúkúlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ní gẹ́gẹ́ bí iṣẹ́ wa náà ti yàtọ̀ bùṣọ́rọ̀ fún mi yẹ̀wò àwọn ọmọ fún wọn ní ìròdùn ìṣèlómi ohun ibùdó yín ibi tẹ́ máa gbé omi àjẹ́nà tẹ́jìrì min tahtiha al-anharu khalidina fiha èyí tí odò ń sàn lábẹ́ lábẹ́ àwọn igi tó wà nínú ẹ̀ ẹ máa gbébẹ̀ lọ kẹrin tètè àwọn owó ni wọ́n máa fún wọn ní ìwé ìdùnnú yìí àwọn ni àwọn màláìkà ọlọ́run wọ́n máa sọ fún wọn pé ẹ káàbọ̀ ẹ kú ẹkú iṣẹ́ lónìí o ibùgbé ní àlùjànnà ọlọ́ọ̀kọ́ kà wà fún un dáàríkà fún wọn kọ́ òun àwọn ẹ̀fẹ́ yìí ó ní oríire tó tóbi tí ò sí oríire tó tó máa لولواني يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم gẹ́gẹ́ bí a ti mọ̀ pé olúkúlùkù yọ wà nínú òkùnkùn ni ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo ìmọ́lẹ̀ ọwà fún wọn àwọn tí wọn ò gbàgbọ́ àkọ́kọ́ nínú wọn àwọn ni àwọn tí ó ya kékeré jù àwọn ni àwọn àwọn alágàbàǹgẹ̀dẹ̀ àwọn sọ̀rọ̀ àwọn tí wọ́n bá ń gbégún máa bá wọn gbégún tí wọ́n bá ń sọ̀rọ̀ èmi náà bá wọn ṣe tí wọ́n bá sì ń kí ọ̀run wọ́n bá ń ṣe ìmọ̀lé ìmọ̀lé làwọn máa ń ṣe ń tiwọn. àwọn yìí àwọn ni wọ́n ń pè ní àlùmọ̀náfíkù àwọn mọ̀náfíkì ọjọ́ náà àwọn ọ̀ a máa sọ torí pé wọn ò ní ìmọ̀lẹ̀ kàkà lọ́dọ̀ wọ́n a máa sọ fáwọn mílì ní tí ìmọ̀lẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn انظرونا نبتبس من نوركم ẹfún wa ní ọ̀dà ẹdúró bè wá ká lè rí ìmọ́lẹ̀ yín lò kí làwùjọ wọ̀rọ̀ àkọlù wọ́n á máa dá wọn lóhùn pé ẹ padà sẹ́yìn fàlùsẹ́bìsì lòrọ̀ ẹ lọ wá ìmọ́lẹ̀ ní ìyàtọ̀ sílé torí pé ìmọ́lẹ̀ yìí olúkúlùkù pẹ̀lú tiẹ̀ ẹni tí ò bá ti ní àjẹsọ́tò ní ìmọ́lẹ̀ náà lọ bàbú ìbàdẹ́ ìnáwó lè tù ú torí kí wọ́n lè má ra kà wípé àwọn lè ní ìmọ́lẹ̀ lọ́dọ̀ àwọn múlùmí wọ́n wá fi ìgágá sáàrin àwọn méjèèjì lápò àwọn múlùmí bá bùnbá fi ń wù fi rahma lẹ́kùn bẹ sọ́yẹ́ pé agbọ́n nínú ìgágá yẹn ibẹ̀ ni ìkẹwà torí pé agbọ́n àjẹ́nà ni wọ̀bọ́yìrù mẹ́kídàlìyí àlàáda ní òdìkejì lágbọ́n bí táwọn kèfèrí àtàwọn mùnáfíkí wà ibẹ̀ ní jahannama ìjìyà lọ́mbẹ̀mbẹ̀ so ọjọ́ yìí ọlọ́wọ́ bá rán wa létí ẹ̀kẹ́ ẹ̀rán tí àyíwọ̀ àyíbàn ìwọ́tọ́ ọlọ́pọlọ tó ọgbọ́n tọ́lọ́ ń fún ọlọ́pọlọ torí kó lè dá ọ yàtọ̀ sí ẹranko هذا اليوم يوم يقول المنافقون والمنافقات ọjọ́ náà ọjọ́ náà ni ọjọ́ táwọn mùnáfìkì lọ́kùnrin àti obìnrin fún ọmọ sọ lilladina azharu al-islam àwọn tó ń pé wọ́n kàn gbé islam lọ ní gbangba ni wà á kọlù kúfù ṣùgbọ́n kèfèrí ní bẹ́lọ́kàn rẹ̀ يقولون للذين آمنوا وما صفرتي والنبقى على سبيل تذللي وتحصري لأبطي ويقبل على للاقق باني وتسوفو وريكي وغيري تيكي عواليري ìkẹ́kẹ̀ẹ́ kan látọ̀dọ̀ ọlọ́run dípò pàwọn olùmọ̀lẹ̀. wọ́n a mọ̀ sọ pé àyíwá lẹ́bí na dájọ́ tó bí ìmáàlì kùn bí rọ́bì kùn ẹ̀yin tẹ́ ẹ bọ́ kúrò níbi ìdìyà torí pé ẹ gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba yín wọ̀gúsùn bíbí ìdúwà rèé sọ ẹ pé ẹ̀sùn oríire pẹ̀lú ìyọ́nú ọlọ́run hátà àdàkọ́lùtùm fàtí àjàlẹ́sì títí ó fi jẹ́ pé àlùjànnà rẹ̀ lẹ́wọ̀ ìntàbírúnà ẹ̀kẹ́ ẹ̀dúnwó dè wá wàtẹ́rì fún fi ṣẹ́rùkùn ẹ̀rọ amẹ́rin لكي نلحق بكم ترجع نور لكي فنستنير بنوركم الذي حرمنا منها منه تري لي ملك في ني ملك ايه وسلي وقوعوني وننتفي بالتباس من نوركم الذي أكرمكم الله تعالى به تري كالري لو nínú ìmọ́lẹ̀ tí èyí tọ́lọ̀ ń ti ṣẹ̀ṣẹ̀ yín tó fi pọ́n yín حتى نخرج من ذلك الظلام الدام تكي آتي كرو لدي أخوخيي والعذاب العليم أتيت يأمت إليرو الذي نحن مقبولون عليه إذا أخذوا واسي سيكي وقولهم للمؤمنين ذلك رفض فهو من بغوي لأنهم في ظلمة لا يدرون

gbogbo ẹ̀dá pátá lóòjọ́ ìrẹ́jẹ àṣeyámà inú òkùnkùn ni wọ́n wà. ثم إنه تعالى يؤتي المؤمنين هذه الأنوار lẹ́yìn náà lọ́wọ́ àfáwọn múmìnì yóò fún wọn ní ìmọ́lẹ̀ yìí wọ́n múnáfikú na yàtùlùbú na hàmìnhùn tọ́ ìrìn àwọn múnáfikí wọ́n wà máa tọrọ lọ́dọ̀ àwọn múmìnì wọ́n máa sọ pé òǹdùrú náà ẹ̀dúró lè wá lè ánàun ìdá nọ́bọ̀rún ilẹ̀ ìhìn àbí kó túmọ̀ sí ẹ̀kẹ́ ẹ̀sìdúwò wá ẹ̀sìdúwò wá torí pé tó bá ti dúwò wọn wọ́n rí mọ́lẹ̀ wọn núrù kọjá àbò torí pé ìmọ̀lẹ̀ ń bẹ níwájú àwọn mọ́mìnì ìtàbá òbí ní ìtìlkẹ̀l àníwá torí ìdí èyí wọ́n wọ́n máa rí mọ́lẹ̀ fún ìmọ̀ rẹ̀ fàyùdáàbù bima yaqibu a'malihim wọ́n wà dá wọn lóhùn ní ìdáhùn tí ò ní jẹ́ tí ó ní ìrẹ̀kàn táwọn ó yìí mọ́lẹ̀ mọ́ wọ̀yán hàkùbí mùsàkàrà àbámà àti òfò ni wọ́n wà nù rẹ̀ wọ́n a máa sọ fún ẹ pé èrùdí òun rọ ẹ padà ẹ lọ wá kì í ṣe ń bí ilẹ̀ ìlú ìmọ̀lẹ̀ èròjìrò min haitho àtẹ́ìtùn ẹ padà síbi ẹ̀ sí ń bọ̀ haitho mọ́ọ̀fẹ́ alẹ́bí kúnnà wà fèfé nàbí níbi a ti dúró ẹni ọdún mẹ́ ìmọ̀lẹ̀ ọwọ́ àbáyé wàtúlùbù ni àǹfùsì fún hùnà àtàlù rọ ẹni ọwọ́ ìmọ̀lẹ̀ kì í àdìpáyé pé ìlú ọ̀nkọ́ kú wọn ni pé ẹ padà sílé ayé tó bá ti padà sí torí bẹ́ẹ̀ lẹ́ẹ̀kì wọ́n ìmọ̀lẹ̀ fẹ́ẹ́ sí ní ìmọ̀lónìí فالتمسوا النور بماء التمسناه به ẹ̀rọ wá ìmọ́lẹ̀ pẹ̀lú táwa náà fi wá mọ́lẹ̀ nínú ìmánu bìlá nípa pé agbàgbọ́ sí ọlọ́run ọba ọ̀rọ̀ sóòlì àti òjíṣẹ́ rẹ̀ wal a'malu saliha àti iṣẹ́ eré dáàṣe títẹ̀lé àti ọlọ́run ọba dáàṣì jìnnà sí gbogbo ohun tí ọlọ́run ọba pọ̀ fún wa láti ṣe. لا سبيل إلى اكتساب إلى اقتباس من نورنا نهاية تلري مليوا torí pé ìlúta ṣe ń tẹ́ láti ilé ayé la fi rí ìmọ̀lẹ̀ eléyìí fi hàn pé kò síbò ní ìgbọ́n ti lè rí ìmọ̀lẹ̀ torí pé ilé ayé ọ̀fẹ́ padà sí so níbí ó dàbí à ń fi ẹni ṣe yẹ̀yẹ́ ni wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ìdí ni pé àwọn náà ti fi mùmí nífẹ̀lẹ̀ àwọn mùmí ní ṣe yẹ̀yẹ́ nílé ayé gẹ́gẹ́ báwọn náà ti fi mùmí ní ṣe yẹ̀yẹ́ nílé ayé bẹ́ẹ̀ ni wọ́n máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ nígbà tí wọ́n ń sọ fún àwọn mùmí ní pé àmọ́ ìnáma kúnná mustahzi'in àwọn kan ń ṣe yẹ̀yẹ́ pẹ̀lú wọn kì í ṣe fa àgbàgbọ́ ọlọ́run ti sọ fún wọn nílé ayé pé àmọ́ yẹ́ta àti òdìdì ọlọ́run ọba gan ń bọ̀ wá fi wọ́n ṣe yẹ̀yẹ́ ìṣeyẹ yọ ọ̀run náà ló dé lónìí èrèjì ń wọ̀rọ̀ àfẹnusẹ̀lùsẹ̀lù sòrò rọ̀ ẹ padà sẹ́yìn ẹ lọ wá mọ́lẹ̀ lóòótọ́ lóòótọ́ wọn mọ̀ ìpè kò sí mọ́lẹ̀ kẹ̀kẹ́ lẹ́yìn ṣùgbọ́n ìfiṣe yẹ̀yẹ́ ni tó onílẹ̀kùn bá pínu mú bí ìrọ̀mà inú ilẹ̀kùn yẹn lábọ̀ àjẹ́nà ìkẹ́lọ́wà ń bẹ̀ àti nímọ̀ oríṣiríṣi wà bọ́ yìí mẹ́tí balẹ̀ ìlàgà ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ ìjìyà ẹlẹ́ta ilé ìròyìn bẹ́ẹ̀ eléyìí omi ọlọ́run tọ́ka sínú súrọ́tún àárọ̀ tó ní wà bẹ́yìn náà rùmẹ́ ṣèjáàbù láàrin àwọn méjèèjì àwọn olùgbàgbọ́ àtàwọn kèfèrí hijabu ń bẹ èyí ni pé ìdágá lẹ́yìn náà ọlọ́run wá ṣe ìtọ́nisọ́nà lórí tí ààyè táwọn mùnáfìkì ọ wà lọ́jọ́ náà ọlọ́run ni yonadúnà hùmù فقالوا ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغرتكم نعم ينادونهم àwọn mùnáfìkì wọn ma fi àwọn múmìnì alámnakùn máa kùn èyí tí ẹgbẹ́ ẹ̀kẹ́ wá dúódè wá ayé ẹgbóòdè wá tọ́jẹ́ àjọ wà tẹ́lẹ̀ ilé a wọn bẹ́ẹ̀ ni lẹ sọ pé Islam ní ṣùgbọ́n gbogbo ògbà táwọn olóògùn eléégún máa ń gbé gbó ẹ̀ẹ́jọ́ ń gbé ni gbogbo ògbà tí àwọn olóòrùn bá ń sọ̀rọ̀ tí wọn ẹ̀ẹ́jọ́ ń ṣe ni gbogbo ògbà tí àwọn adáhùn ṣe àwọn oníṣègùn bá ń ṣe tí wọn ẹ̀ẹ́jọ́ ń ṣe náà ni wàlàkínàkún fatantum anfusakum torí ìdí èyí ẹ وتربصن أين تيك يا بروفا كاوانوني ورتبتم أو أنو روي روي شكا أي لا إداجو وغرفكم الأمان هذا هذا إلي أي أو أبدو ينجو أتعيد حتى جاء أمر الله تتنقو في ديبعي وغرفكم وغرفكم بالله الغروس إيسو ọwọ́ àtẹ̀yìn jẹ kẹ́ ẹ fi ojú ọ̀nà ọlọ́run ọba lẹ̀ torí àlùkọ́rù ó túmọ̀ sí àṣẹ ìbọn. afa onímọ̀ ìyẹ́sọ̀rọ̀ ni yonadi munafikuna mu'minina qa'ilin àwọn munafiki wọ́n máa pe àwọn múmìnì wọ́n máa sọ pé alámúnákùn máa kùn sí dúnìyà nígbà ẹjọ́ wà ní lórí ayé ní kìí ṣe wà ní نؤدي شعائر الدين مثله او انا انكر تنويه عن سين با وتاكيك وعوباتو قال المؤمنون لهم او مؤمن يو اما صفوقي قال نو صلي ان سين تنغى لنوهسي torí pé tẹ́ ẹ bá ń kírun àwọn èèyàn ọmọ fẹ́ ìkírun wọ́n máa wò yín ní ìwo mùsùlùmí ṣùgbọ́n tó bá ń ṣe kẹfẹ́ rí ẹ̀jọ́ ń ṣe kẹfẹ́ rí náà ni kúntùn máa náà fi bọ́ọ̀lù ní gbangba ẹwà pẹ̀lú wa walakinnakum ahlaktum anfusakum ṣùgbọ́n ẹ ti pòpò orí ayé ara yín ẹ ti kóra yín sínú àdánù bí nìfà torí pé ẹ wọnú nìfà nìfà mùnáfìsì ó èyí sọ̀rọ̀ والمعاصي أتي السيف وتربصتم بالنبي الموت وبالمؤمنين الدوائر بين عينك في أبو وقعوا بكلا على محمد صلى الله عليه وسلم أن بود في أبو وقع ومؤمن يوجد وشككتم في البعث بعد الموت بيني أنت يمجي لبا وجود بين القيامة أتي سبيلين يقول wọ̀kọ̀dàákùn àmàlí yòókùn àlùbáwìn oríṣiríṣi àwọn tẹ́ ìrànkà àwọn àádà àádà lé ayé ó tẹ̀yìn jẹ wọ̀bàkìntùn àdàdàlì orí eléyìí lẹ́wà hátà já àkùnlùmọ̀ títí ikú fi dé báyìí wọ̀kọ̀dá àkùnlùmọ̀hù wọ̀kọ̀dá àkùn bìlá ìṣẹ̀yìn ọ̀rọ̀ èṣù ọwọ́ àtẹ̀yìn jẹ ó mú ikú òlójú ọ̀nà ọlọ́run so ọ̀rọ̀ náà tó ní yunadúnàbù èyí ni pé yunadi munafiquna almu'minin nidaa kulluhu haqqabatin wa nidama àwọn munafiki wọ́n máa pe mùmìnì àwọn múlùmí ní ìtọ́jẹ́ pé èpè tí wọ́n ń pè wọ́n ìpè tí wọ́n ń ní ìdáhùn ni فيقولون لهم وما تقولون ألم نكن معكم كيف تاجواني ألم نكن معكم في الدنيا كيف تاجواني أيماني أدوكر لاني نصلي كما تصلون أنكر جددا تنكر ونمسك بالشهادتين كما تنفقون nípa tí wọ́n bá ti la ilaha illallah àwọn náà sọ la ilaha illallah àti bá ìjọ ń sọ ni ونقف معكم بالعرفات أنا أقول الواجب أنا أقول كعرفة ونحضر معكم معارك الجهاد ذلك بو جهاد كيسي عن جوفكم سني ونودي معكم سائر الواجبات gbogbo àwọn nǹkan yòókù bẹ́yìn náà ṣe làwa náà ṣe láàmọ́lùdí àmàlì فيجيبهم المؤمنون قائلون لهم àwọn múmìnì wọn máa dá wọn lò wọ́n máa sọ fún wọn pé bala walakinnakum fatantum anfusakum bẹ́ẹ̀ ni lóòótọ́ lóòótọ́ àjọ wà papọ̀ nílé ayé ni ṣùgbọ́n ní gbangba ọ̀tọ̀ ní tẹ́ǹtẹ́ ń kọ̀rọ̀ walakinnakum fatantum anfusakum bin nifaq ẹ̀yin ti ti ara yín sínú ṣùgbọ́n náà torí pé alágàbàǹgebè ní yín èyí tọ̀hún ní wáyé tọ́ọ̀lù kúfù bẹ́ẹ̀ ni kèfè yìí ti ń bẹ nígbà yà yín kéèké Islam wà á lè kẹ́kùn àǹfùsàkùn ẹ̀pù fún ara yín nílẹ̀ pẹ̀lú àwọn ìgbàdùn olé ayé wọn máa fi àti àwọn ẹ̀sẹ̀ ń dá wà á kọ́ǹtùmù tọ́ọ̀bà dípò kẹ́ túbá ẹ̀ túbá ti túbá sílẹ̀ ẹ̀ ṣe wàtàrọ̀ bọ́tùn ẹ̀ ń dúró kí aburú àti mùsíbà kọ́kọ́wọ́ bá àwọn lónìí kẹ́ẹ̀lẹ́ máa dunú kẹ́ẹ̀lẹ́ máa fi wá rẹ́rìn wọ̀rọ̀tẹ́kùn inú òyírò ilẹ̀ wà torí pé ẹ̀ẹ̀gbà ọlọ́wọ́ ọba gbọ́ ẹ̀ ti gba ẹ̀lẹ́bí sọ́mọ́ wà ìwọ̀sán náà gbọ́ ẹwà nínú ṣẹ́kà wà fi amúlì bá bẹ́ẹ̀ náà ní nípa gbẹ̀ngà ẹ̀yàmà ẹ̀ gbàgbọ́ ní tipátipú ní ti ti àti ti òdodo ẹrù pé kò ní kí ìtẹ̀mí lẹ́yìn ikú mọ́ ẹ gba kùránì náà bọ̀ wàṣàkàkùn àlùmọ̀kú lónà وكفرهم بسبب نبي بينه الله تعالى في قوله عنهم ìdí tí wọn ò fi gbàgbọ́ ìdí tí wọ́n fi wà nínú oyè méjì ọlọ́wọ́ bá sọ láyé ìbòmí innama yasta'dinuka alladhina la yu'minuna billahi wal yawmil akhir àwọn tó wọ́n wá ìyè ọ̀dá lọ́dọ̀ rẹ torí àti májáde tẹ̀sìn àwọn ní àwọn tí wọn nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ ni wọn ò nígbàgbọ́ pẹ̀lú ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmà wàlùkàbà kùlù òkùn ẹ̀mí yín ọkàn yín inú ilé méjì lọ́wọ́ ọ̀hún ti rẹ́ẹ̀dì yín yàtà ọ̀tàdùn lórí iyèméjì yín náà lẹ́wà títí òdodo ó báyìí pé kí n ṣe fún àmàlè gbogbo ń tẹ́ bẹ́ẹ̀ dà ilé ayé ọ̀sẹ̀ yìí jẹ́ kò jẹ́ kẹ́ ẹ gbọ́tọ̀ lọ́rùn ẹ̀ ń fi àwọn múmi ní ẹni tí wọ́n ti yẹ̀yẹ́ àti àwọn ẹ̀sán tẹ́ǹsẹ̀ yìí pé olùṣeré ní ìnáma nahnu muslimun àtúnṣe là ń ṣe wà á nà múmi ní ìlà kọ́kọ́ sùfàhà àti pé ẹ̀ àwọn múmi ní lágbọ̀ wípé wọ́n gbọ́ lọ́wọ́ ọba wọ́n gbà kùránì gbọ́ ọlọ́ni wọ́n ìdá tí ìlà lẹ́hún láti ṣèlú fìl ọ̀rọ̀ dáàbà ń sọ fún wọn pé ẹ mọ́ bìlẹ̀ jẹ́ ẹ mọ́ sòbìlẹ̀ jẹ́ ẹ mọ́ ti wà ìwà tí ọ̀dà náà kọ́ọ́lù ìnáma náhùn mùsùlùmí wọ́n máa sọ pé alátùnfẹ́ ni wá kìí fẹ́ àǹfààǹfẹ́ jẹ́ ara ìnáhùn mùsùlùmí mùsùlùmí náà wà وإذا قيل لهم آمنوا كما آمن الناس كان بان صوفوا يتأببوا يتبع وين يتبعوا قالوا أنؤمن كما آمن السفهاء وما صوفوا يتبعوا بابوا يتبعوا ọ̀tẹ̀ àwọn tí wọn ọ̀gbọ́n ní ẹ̀sẹ̀ gbàgbọ́ ọlọ́ni ala iná ohun ìhúnmù sí fàáwù aláṣì láyà àrànù ẹgbọ́ àwọn gẹ́rẹ́gẹ́rẹ́ àwọn gẹ́rẹ́ lágbọ̀ ṣùgbọ́n wọn ọ̀mọ̀ ní so lónìí òdodo wa ti hàn sí àtẹ̀dá àmúrùlọ orí orí iyèméjì lẹ wà títí àti ọlọ́run ti dé títí àlámọ̀lẹ́ ọlọ́run ti dé òun ní kú wàhọ́rọ̀ kúndínlá ìrọ̀rù ẹkún ṣe ìtọ́n lágbára lórí ara yín títí ó fi tẹ̀yìn jẹ torí pé ó ń ṣe àdéhùn oríṣiríṣi fún yín alákọ̀ọ́kọ́ ó ń fi ẹ̀mí yín balẹ̀ pé ẹ ní ṣòro kankan lóòjọ́ bẹ̀rẹ̀ ẹ wà nínú àwọn tí wọ́n yege àwọn tí wọ́n wọ àlùjànnà ẹlẹ́ẹ̀kejì ó ń ṣe oríṣiríṣi àdéhùn sí ilé ìtọ́jẹ́rọ́ wọ́n máa yàrá ìdòwò mọ̀ṣẹ̀ ìlà gbogbo àdéhùn tí ṣe ìkọ́nù ń ṣe fún wọn ìtànjẹ lásán ni wọ́n tàn wọ́n jẹ ṣùgbọ́n alkawari tọ́lọ́run olùdodo inna wa'da Allahi haqq àdéhùn ọlọ́run olùdodo fala taghurrannakum al-hayatu dunya ẹ má jẹ́ kí ilé ayé ọ̀sẹ̀ yìí jẹ wala yaghurrannakum billahi al-ghurur ẹ má jẹ́ kí èsù ọ̀sẹ̀ yìí jẹ. ọlọ́ni yá ayúwa náà fi iná wà bàmọ́ ìhà ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn dájúdájú àdéhùn ọlọ́run òdodo ni fàdákà òwúrọ̀ náà kò lè àyà tó kiri ya ẹ má jẹ́ kí ilé ayé ó tàn yín bẹ̀ pẹ̀lú àwọn àdéhùn rọ́ wàlá yàgòkò nàkùn bìlá ìlọrù ẹ má jẹ́ kí èsù ọ̀tẹ̀ yín jẹ pẹ̀lú àdéhùn òfò ìnà ṣèkọ́ nàlẹ́kùn màdùn ẹ mà dájúdájú èsù tẹ́rì yẹn ọ̀tá ló jẹ́ fún yín fàtàkìlúhù àdúwà ẹ̀yin náà ẹ̀ mú lọ́tà innama yad'u hizbahu liyakunu min ashabin nar ń tí ètò ṣe ni pé yóò máa àwọn olùtẹ̀lé rẹ̀ torí lè pọ̀ nínú iná lè so ọ̀rọ̀ náà tó ní inna wa'da Allahi haqq dájúdájú àdéhùn ọlọ́run òdodo ni ààyà yìí ó fi hàn pé àdéhùn èsì irọ́ ni ó sì fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ ó ní wọ́n kùnà níbi àdéhùn tó kù ṣe fún wọn àdéhùn tí ìfẹ́ ló ṣe fún wọn nípa pé ilé ayé náà láti ṣe pé ó parí kò sí nǹkan kan kò sí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ikú. ọlọ́ni ṣẹlẹ̀yẹ̀wò. ṣẹlẹ̀yẹ̀wò máa rà lókọ̀ọ́kùnrin Thank you. هي نعم نعم هي مولاكم وبئس المصير نعم ọlọ́run ní ipò tẹ́ wà lónìí wọ́n ti sọ ọdún ẹ̀fún ní ilé ayé ó ti wá dayé lójú pé gbogbo àdéhùn èsù irọ́ ní pa ó ti wá dayé lójú ó ti dayé lójú pé àdéhùn ìtọ́lọ́run lòdodo pẹ̀lú ọ̀hún lónìí yìí o tí ò sí ọjọ́ mi ìyàtọ̀ tó ní mọ́ láyé kọdùn ní nǹkan ìṣèlú gbogbo ń tẹ́ ẹ bá mú wá torí àti ara yín kalẹ̀ ànígbà wàlàdínà lẹ́bí ìdàkàfà ń bá ti nígbà lọ́wọ́ yín bẹ́ẹ̀ náà láti nígbà lọ́wọ́ àwọn tó ya kèkè rí ma wá kùmù náà ibùgbé yín inú náà bí àmọ̀ òlákùn èyí ló dáa fún yín jù wà bí sàmàfì eléyìí mọ̀ padà ọmọ burú ní ìpadà sí o tẹ́ẹ̀tì wà lé ayé tẹ́ ń gbádùn tẹ́lẹ̀ ẹ̀tì wà lé ayé tẹ́ ń jẹ́ gbádùn pẹ̀lú àwọn nǹkan lé ayé gbogbo nǹkan tó sùúrù tó ń ṣe wà lé rẹ̀ fún ilẹ̀ tó ń gbádùn kó wá jẹ́ pé inú nánẹ́ padà sí pẹ̀lú àdéhùn rọ́pù ṣe fún yín pàlìyàwó lónìí tí ò sí ọjọ́ míì má lẹ́yìn rẹ̀ لا يؤخذ منكم فدية بغضون تاني هو سوريا ترى كثيرا رايكاني آمين آه، بلو ولا من الذين كفروا باتني بلو اي منافقين بينا لا ني بلو اي كثيري سيا كثيري صلوه أي فاليوم لو جاء, أحدكم بملء أرض ذهبا ومثله معه ليفتدي به من àdáàdìlá الله ما mi lónìí o láti wà á wò ìgbọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan yín ẹmú dúkìá tó yẹ pé góòlù ni tó kún gbogbo olè àti sẹ́mà kẹwàá mú wá pé ẹgbà ilé kẹfì lè fi wá sínú ọgbà àjẹrà àní ìgbàlọ́ òun torí kò lè wúlò fún yín kò lè wúlò fún yín tí ó tí ó sọ yín kúrò níbi ìyà ọlọ́run ọba ayúwà mùnàfikún ẹ̀yin mùnàfikún wà láàyè ọkọ̀dù àìbọn nílẹ̀ lẹ́bí ìnàkàkọ̀dù ìbọ̀sùrọ̀mù bẹ́ẹ̀ náà láà ní ìgbà nínú àwọn tí wọ́n fi kèfèrí tí wọ́n fi hàn torí pé mùnàfikún kèfèrí làwọn náà àwọn kan bo kèfèrí wọn mọ́lẹ̀ wọ́n fi Islam hàn ní tó gbogbo tí wọ́n lè wùdú tí wọ́n lè wùdú tí wọ́n mú wá lóòótọ́ bẹ̀rẹ̀ àìsíámà kò ní jẹ́ gbígbà wàlẹ̀ àyùkùbalù nígbà àdìlú wàlẹ̀ àtàǹfà ìwà àṣàṣà àti kò sí nǹkan kò sí déédéé kan tí lè mú wá dáàbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni kò sí olùsìpẹ̀ kan tó lè sìpẹ̀ fún wọn. mà ọwá kùmù náà ibùgbé yín ibi tẹ́ padà sí inú náà lè sí níyà mọ̀wùlákùn òun náà ló ti dá fún yín jù wà bí sàlùmọ̀sílù ọmọ burú ní àpadà sí o ọlọ́run bá kó sọ́wọ́ ń bẹ̀ sọ ó di dandan kí àwọn èèyàn tó fi ìlànà ètò sílẹ̀ tí wọ́n sọ ìlànà ọlọ́run ọba gbogbo àwọn nǹkan tí ètò tí máa ń ṣe àdéhùn rẹ̀ fún àdéhùn rọ́ lásán àdéhùn tọ́lọ́run olùdodo òní kí wọ́n gbá mú tuntun tí wọ́n máa kọ́ lẹ̀. ألم يأن للذين آمنوا ألم يأن للذين آمنوا أن يخشعوا ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فقال عليهم الأمر فطال عليهم الأمل lẹ́yìn ìgbà tí ọlọ́run bá sọ ìpadà sí àwọn mọ̀nàfíkì àti kèfèrí ọlọ́run wá tó ń kìlọ̀ fáwọn ọmọ òmìnira àwọn olùgbàgbọ́ wípé alàmìyá níbi lẹ́bí ìlà àmọ̀rù pé àtìkò tí ìtò fáwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ àìsàkṣà àpòlúgbòhùn lè tó páyà ní gbogbo ọgbà tó ń bá ń tóná sí ọlọ́run ọba tó máa ń dárúkọ ọlọ́run wà máa nẹ́gàlà nínú ìhàk àti ń dá àkọkalẹ̀ lódodo tí ń ṣe àkùrán nígbà tó ń bá ń kà á bú wọn kí ẹ̀mí wọn kó wà nínú ìpáyà wà láyà kúrò tẹ́lẹ̀ rí iná oṣù kìtà tí wọ́n mọ̀ tètè ìwà jọ àwọn tí àwọn kan tá a tó ní kíra tí ń ṣe àwọn yahoo àti nàgbára min qablu síwájú àwọn múmìnì faqala alayhimul amal nígbà tí àsìkò pẹ́ láàrin tí ọlọ́ta fún wọn àti láàrin òṣìṣẹ́ tá a rán sí wọn wọ́n bá kọ sí ọlọ́run ọba nù wọ́n bá wọ́n bá mú ọ̀nà ìṣòkan lẹ́ni wọ́n bá wá lè koko bí òkúta wàkàtí irun minhum bá kòkòrò ọ̀pọ̀lọpọ̀ nínú wọn òjìlẹ̀jẹ́ ni wọ́n ẹ̀sìn ọlọ́run náà fi ń jẹun wọ́n máa sọ pẹ́lẹ́ sí ni wọ́n ṣùgbọ́n ẹ̀sìn ọlọ́run náà fi ń jẹun aburú ni wọ́n ń ṣe wọ́n bá kọ́lé ìjọsìn àwọn aláwo àtàwọn oníṣègùn àtàwọn onímọ̀ ọ̀pọ̀ àwọn ni wọ́n máa ń bá wọn kọ́ pẹ̀lú àwọn oríṣiríṣi àwọn ẹ̀kọ́ ṣíṣe tí wọ́n ti ká kódà wọ́n lè tẹ̀lé ṣe gẹ́gẹ́ bá àti ọmọ èèyàn láàyè ní oògùn mọ́bẹ̀ẹ́ torí pé wọ́n ń wá èrò ilé ayé náà wá ọlọ́run ní alàmìyá ẹni lílẹ̀ bí ìlà àmàlù tí àsìkò tí ìtò káwọn tí wọ́n nígbàgbọ́ sọ́nà àǹtà ṣàkóló òhun ní dìkìrì ìlà kí ẹ̀mí wọn kó páyà nígbà tí wọ́n bá ń dárúkọ ọlọ́run tó bá ń pè rántí ọlọ́run wọ́n máa lẹ́gbàá lẹ́mìnà lẹ́hàpù àti gbàtọ́ bá ń ka alukur'an àti tó bá ń ka fún wọn wàlá yẹ̀kúrú kẹ́mẹ́rì náà ń kùn kíkà. kí wọ́n má ṣe fi ara sọ àwọn kan tá a kó ní kíra síwájú wọn fàkọ́ọ̀lá àlẹ́ ìhìnmù àmọ̀. lẹ́yìn bàtà arán ò fẹ́ fún wọn tí ó sì mú kíra fún wọn. lẹ́yìn ìgbà tó fẹ́ náà wá lọ bí àsìkò pẹ́ wọ́n gbàgbé ọlọ́run. ìgbàgbé ọlọ́run tẹ́gbàgbé yìí fàkọ́ta lèmi wọ́n bá lè koko bí wọ́n bá ń ka tó ń bẹ lọ́wọ́ wọn gan kèé dénú ẹ̀mí wọn torí pé ẹ̀mí ti lé òdodo ọ̀wọ́ bẹ̀ mọ́ wọ̀kẹ́tì ìròmí ń fa kòkò ọ̀pọ̀lọpọ̀ wọn òbí lẹ́jẹ́ ni wọ́n. عفاه يسرني ألم يحل الوقت للذين صدقوا الله ورسوله واتبعوا هديه تأتي كويتيتو fún àwọn tí wọ́n gba ọlọ́run ọba gbọ́ àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì tẹ̀lé ìmọ̀nà tó mú wá à ń tẹ̀lé ìnàkùnú bo ẹ̀ńdà zikiri náà kí ẹ̀mí wọn kó lẹ kó páyà nígbà tí wọ́n máa ń rántí ọlọ́run àbí sàmà alukur'an nígbà tí wọ́n máa ń gbọ́ alukur'an ìtàn kàá fún wọn. wàlá yẹ kúrò fi kọ́sùwàtì kùnú wọ́n má jẹ́ ẹni tí ẹ̀mí wọ́n ti lé koko bí àpáta pẹ́ẹ́pẹ́ẹ́ kò sí nǹkan kan tí ń wọ̀bẹ̀ lódodo mọ́ kẹlẹ́rì náà kútu ìkìtàbà mi kábù yìí gẹ́gẹ́ bí àwọn tá a fún ní síwájú wọn nínú yahoo wà nàfà àwọn yahudu àti nàfàrà alẹ́bí náà kọ́ra àríyìn mùsùlùmá nígbà tí àsìkò pẹ́ lórí wọn fàbàdàn kàlẹ́ àmọ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí yí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá padà fàkọ́sà kòló gbòòrò lẹ́ni wọ́n wá lè koko bí òkúta ó tó torí pé wọn ò bẹ̀rù mọ́ kò sí tí wọ́n lè ṣe tí wọ́n bẹ̀rù wọ́n pa ó ṣe ń jọ ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wọn ò ní bẹ̀rù kankan wọ́n mú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá kó ló sí ọlọ́run wọn ò ní bẹ̀rù kankan wọ̀kẹ̀tì ìrùn ní mú ọ́ọ̀rì júùnà àǹfọ̀ àbìlà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn òbílẹ̀jẹ́ ni wọ́n wọ́n èyí tẹ̀lé tọlọ́run ti tọlọ́run ni wọ́n ń fílẹ̀ tí wọ́n ń tẹ̀lé jésù. wọ̀fìn àyà nínú àyà dáadáa yìí حق على رقة والخشوع لله سبحانه عند سماع ما أنزله من الكتاب والحكمة يكون لابد إن بنبقي أداكي أمي وقوة ó lẹ pẹ̀lú ìpayà ọlọ́run ọba nígbà tí a máa ń gbọ́ ohun tó sọ̀kalẹ̀ nínú Al-Qur'an àti hikma tó ń náà lẹ́yìn sallallahu alaihi wa sallam. alhadaru mina tẹ̀sẹ̀gbọ̀ bil yahud wan nasara pẹ̀lú bẹ̀rù pé fámàlì dàbí àwọn yahudu àti nasara tẹ́tẹ́ ẹ̀mí wọn ti lè kókó wọn láti yí náà ọba padà. wọn ò bẹ̀rù láti yọ kúrò nínú ọ̀rọ̀ ọlọ́run wà khurujuhum an ta'atillah àti jíjáde kúrò níbi ìtẹ̀lé àtẹ ọlọ́run wọn ò tẹ̀lé àtẹ ọlọ́run ọba mọ́. Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó sọ pé lamma qadima ashabu rasulillahi sallallahu alayhi wa sallam ma'al madina nígbà tí tàbí àwọn tàbí àlẹ́sọ̀ àtàlà ń padà wá sí nàìjíríà fa àkọ́bù lè ní ilẹ̀ àì nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí tẹran Islam ká ni ìgbésí ayé bẹ̀rẹ̀ sí lọ́rùn wọ́n bẹ̀rẹ̀ sí dá ma àkọ́bù bá dà àǹkánu fi jáde sẹ́yìn so ìrọ̀rùn ti dé báwọn lẹ́yìn ìgbà tó ń pẹ́ nínú wàhálà lọ́wọ́ nígbà tó wà mọ́ta. ọ̀pọ̀lọpọ̀ ò rí oúnjẹ òjọ́jọ́ nígbà tí wọ́n wà mọ́ta ní ìsìn wọ́n ti ń jọ lẹ́ẹ̀mẹ́ta lóòjọ́ wọ́n ti ń jọ oríṣiríṣi àwọn tí wọ́n ti rí jẹ tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti ní oko táwọn náà ń ro di pé ó pé wọ́n rọra ti wà tẹ́lẹ̀ nígbà tí wọ́n wà fàáùtìbú lọ́lọ́wọ́ bàbá ló bá ń kó wọn níjànú lórí ohun tó dé bá wọn nínú àwọn àgbàdo ayé tí wọ́n rí. bákan náà la gbà wá láti ọ̀dọ̀ Abdullahi dan ọmọ Abbas tó ní inna Allah sábà olúbal muhajirin fa'atabahum ala ra'si thalathati ashara sana. من نزول القرآن ọlọ́run ọba ó dúró ó bẹ̀rẹ̀ sí ń wòye gẹ́gẹ́ bí ọkàn àwọn bàbá àlẹ́sọ̀lọ́wọ́ àwọn ìwọ̀sánlá ti rí ní ọdún mẹ́tàlá tí alukùránì fi ń sọ kalẹ̀ àti àwọn ọdún yòókù tó ń lò lọ nínú Mẹdínà nípa alukùránì ó rí pé ẹ̀mí ti bẹ̀rẹ̀ sí ilẹ̀ lọ́lọ́run wa ń sọ pé alẹ́mìyá ẹ̀mí sí àtìkò tí ìtò lèlẹ́rí ìlà àmàlò fọ́wọ́ tí wọ́n nígbàgbọ́ sọ́nà àǹtàṣà àkòrò ògbòho kí ẹ̀mí wọn kọ́ páyà lè díkìrì là gbogbo ìgbà tó máa ń dárúkọ ọlọ́run àbí tí wọ́n tẹ̀rẹ́ sí ọlọ́run àbí tí wọ́n ka ohun tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ ní òdodo àyà yìí ó lè sọ̀kalẹ̀ fún àwọn sàábì àlẹ́ ìsọ̀lọ́mọ́ àwọn àrùn ọ̀sán náà ṣùgbọ́n jẹ́nẹ́rà ìwé fún gbogbo ẹ̀dá pátá torí pé nínú ìṣẹ́jú ọmọ ẹ̀dá tọ́bá wà nínú wàhálà a máa súnmọ́ náà ju ìgbà tó bá wà nínú ìgbàgbọ́ lọ tó bá wà nínú wàhálà ẹ̀ rí pé yóò súnmọ́ náà gbogbo ìgbà lẹ́ẹ̀mọ́ rí mọ́síláṣí gbogbo ìgbà yóò máa káwọ́ sókè ṣùgbọ́n tí ọlọ́run bá bá ti sí nàárì kìkì fún un yóò bá bẹ̀rẹ̀ sí máa pàtẹ́yìn ẹ̀sìn rẹ̀ ó máa lẹ torí ìgbádùn orí ayé torí so eléyìí ó wà ní ìṣesí ọmọ àlejò àgbà tó ìdínú tí ọlọ́run ọba tó fi ń kìlọ̀ káwọn ṣàbí àmẹ́sàn-án wà rí ọ̀kánlá àti àwa tá a wà lẹ́yìn wọn wípé gbogbo nǹkan tẹ́ẹ̀dẹ̀ tẹ́ẹ̀dẹ̀ nílé ayé ẹ má jẹ́ kí nǹkan ilé ayé yẹn wọ́n tẹ̀lé jẹ débi pé ẹ fi ti ẹ̀sìn ọlọ́run ọba sílẹ̀. so ìdí inú tọ́lọ́ ti ní ألم يعني للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق wípé àsìkò ìtìkò kó jẹ́ pé ọkàn àwọn olómìnì yóò ti ní ìfọ̀kànbalẹ̀ àti ìtẹríba àti ìpayà sí ọ̀rọ̀ ọlọ́run ọba àti àkọ́hàn. àwọn afẹ́ mi wọ́n ní ohun tí a gbà lérò pẹ̀lú zikrullah àti mọ́nẹ́gbọ̀nà nínú ẹ̀ka ohun náà bí bàtẹ́ pé nǹkan kan náà ni lórí pé zikrullah òun náà ní al-Qur'an mọ́nẹ́gbọ̀nà nínú ẹ̀ka òun náà ní al-Qur'an wọ́n ní al-muradu bi zikrillah ohun tí wọ́n gbà lérò pẹ̀lú zikrullah òun ní al tó tó bá wá jẹ́ bẹ́ẹ̀ máa lẹ́gbàrà nínú ìṣàkì nǹkan wọ́n á ní akọ̀kọ̀ ṣe àná lẹ́sì omi gbígbà sí a fi nǹkan tá a lákọ̀ọ́kọ́ àti tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì nǹkan náà lágbà lérò gẹ́gẹ́ bí ọlọ́run ní sẹ́bẹ̀ ìsìnmọ̀ ọ̀bìkà àlàáhàlà ẹ àfọ̀mọ́ fún ọlọ́run ọba yín tó tóbi jù lẹ́yìn náà ló wá ní alẹ́bí sọ́dàkọ́ kàtàwà èyí tó ṣẹ̀dá tó tún wá ṣe ẹ̀dá ní ẹ̀dá déédéé òun náà ni ọlọ́run àlàálà àkọ́kọ́ wàlẹ́bí ọ̀dàrọ̀ sàhádà gbogbo àwọn ọ̀rọ̀ yìí oorun yìí nǹkan ọ̀kan tuntun náà ni òun lọ́nà tó bákan náà ni lèdíkìrì lá wà máa nẹ́gbàlá nílẹ̀ hákì. oorun ń ròyìn alukur'an náà ní méjèèjì torí pé ọlọ́run sọ láyé ìdùnnú tó ní allahu nazzala ahsana alhadithi kitaban mutashabiha مثاني تشعر منه الجلود جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ọlọ́ni òun sọ kalẹ̀ ahsanal hadith ọ̀rọ̀ tó dáa jù ọ̀rọ̀ tó dáa jù yìí òun náà ní alukur'an lẹ́yìn rẹ̀ lọ́wọ́ ní kìtàbàn ó ní tírà kan mutashabihan fẹ́ àwọn àdájọ́ tó wà nínú ẹ̀wọ́ jọra wọn màtá ní gbogbo ìgbà là á máa ti kíké rẹ̀ fáwọn máa ní gbogbo ìgbà lẹ́yìn tó yẹ pé ọkà àwọn tí wọ́n ní ìpayọ̀ ọlọ́run ọba tí wọ́n máa ń kà á ara wọn sì máa ṣẹ́gi lẹ́yìn náà ìfàyàbalẹ̀ ọwọ́ àbá ara wọn balẹ̀ àti ọkàn wọn torí pé wọ́n ń ka ọ̀rọ̀ ọlọ́run ọba. ọlọ́run ni wàlá yakunu kalladhina utul kitaba min qabl. wọ́n má ṣe fi ìwà jọ àwọn kan tí ọlọ́run tó ní kíra síwájú fàkọ́ọ̀lá àlẹ́yìn mọ̀lẹ́mọ̀ nígbà tí àsìkò pẹ́ torí pé tí a bá wò sí ìṣesí wa yorùbá náà sọ pé baálé ilé kú ilé dàwòrò ẹni pé tí àgbàlagbà ẹni tó tẹ ilé dó tó bá wà gbogbo ọ̀rọ̀ lọ déédéé gbogbo àwọn ọmọ pátá wọ́n máa jọmọ ẹ̀yà kan náà ọmọ bàbá kan náà ṣùgbọ́n tí ẹni tó tẹ ibẹ̀ yẹn dúró tó bá ti kúrò lásìkò bá ń pẹ́ ẹ̀ẹ́dì pé gbogbo àwọn ọmọ ẹ̀yà ọmọ bàbá yìí wọ́n máa yà wọ́n bẹ̀rẹ̀ sí máa lọ báyìí máa lọ báyìí máa lọ báyìí wọn ò ní wà gẹ́gẹ́ bí wọ́n ti wà tẹ́lẹ̀ ní àsìkò bàbá wọn tó èyí wọ́n fà nígbà tí ànábì ń bẹ láàrin wọn sọ́nà máa wà àrùn òkè náà. nígbà tí ànẹ́bí ọrụ rẹ sí àwọn Yahuda àti Nasara tí ń bẹ láàrin wọn títí ọlọ́run ń bẹ láàrin wọn gbogbo nǹkan lọ déédéé ṣùgbọ́n nígbà tí àwọn ànẹ́bí yẹn ò sí mọ́ wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n mú sí ọlọ́run wọn káàkiri wọ́n bẹ̀rẹ̀ sí sírọ̀ ọlọ́run lọ́wọ́ á di pé ẹ̀mí wọn wá lè kókó èyí ni pé gbogbo tí wọ́n ṣe ní nǹkan ẹ̀jẹ̀ wọn à ní bẹ̀rù kankan mọ́. wọn à ní ìbẹ̀rù kankan ní gbogbo tí wọ́n ṣe ní wáìsàn. so ìdí inú tó jẹ́ pé àtẹ́wọ́ àti ìjì wọ́n ti pátì ṣùgbọ́n tó wọ́n bá kà á èyí tí ó ṣe déédéé ẹ̀mí wọn kà èyí tí wọn ọ̀fẹ́ ni ó yọ kúrò ọlọ́run sọ láyé bòmí pé bábí máa nẹ́kùdìyìn mìsáàkọ̀ọ́hún làánáhùn torí yíyẹ àdéhùn fún ẹ ṣe ìdí ẹ̀ láti sọwọ́dẹ ní èdè wọ̀jà àlùmọ̀ kòrúbù tọ́ọ̀tìyà àwa fi ọkàn wọn ọkàn lè koko yọ̀hàrìfún ẹ̀kẹ́ni máa ń mọ̀ wá wọ́n ń ṣéǹjì ọ̀rọ̀ ọlọ́run lọ sí ibi ibòmíì tí ó kí èdè ń dágbà lérò pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run nìyẹn bá wà lọ́sù ṣàgbọ̀n nígbà lókè òbí wọ́n bẹ̀rẹ̀ sí gbàgbé àwọn oríṣiríṣi àdéhùn ọlọ́run tí wọ́n fi ń tí wọ́n ń ṣèrántí fún wọn wọn ò tẹ̀lé ìdínú tí ẹ̀mí wọn ti le koko gẹ́gẹ́ bí àpáta lọ́lọ́run wá ní ẹ̀mẹ́jẹ̀kẹ́ni ni ó le bẹ́ẹ̀. so gbogbo ìgbà táwọn èèyàn ti fi ọ̀rọ̀ ọlọ́run ọba lẹ̀ tí wọ́n gbọ́ tí fi ọ̀rọ̀ ọlọ́run ọba lẹ̀ tí wọ́n kà báwọn náà lẹ̀ ni wọ́n ṣe gbogbo ìgbà tí wọ́n bá wùwà ẹ̀ṣẹ̀ wọn ò ní ẹrù tó wọn ò ṣe nǹkan kan ni ṣùgbọ́n ni tí ń ọ̀rọ̀ ọlọ́run ọba tí ń tẹ́tí ọlọ́run gbogbo yóò kawọ́ sókè yóò máa fi astaghfirullah astaghfirullah ṣùgbọ́n ẹntẹ́ni rẹ̀ bá ti le kò ní ìmọ̀ fún ìṣe ìkankan ìdínú tẹ́sí láwọn èèyàn lónìí wọ́n ń pààyàn àti gbígbà tí wọ́n pààyàn wọ́n ń wà àbàjẹ́ àti gbígbà tí wọ́n ò ní fẹ́ẹ̀fẹ́ torí pé kọ̀ọ̀láka lára wọn fẹ́ẹ̀fẹ́ ẹ̀mí wọ́n ti le ọlọ́ni والذاكرين الله كثيرا والكافرات أعد الله لهم مغفرة وأجرا عظيما ẹ̀wọ̀ ara wọn tí wọ́n máa ń rántí ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin àtòbìnrin ọlọ́run ọba ṣe ìpèsè kalẹ̀ fún wọn ó sì ṣe àdéhùn àforíjì fún wọn àti ẹ̀san tó tóbi ìbínú tí anabi sallallahu alayhi wa sallam ti sọ pé láyé kùrùdù kọ́ọ̀mù yẹ̀kùrùnà lọ́à ìlà hàṣẹ́kùrùnà màláíkà àwọn kan wọn à ní jókòó tí wọ́n máa dárúkọ ọlọ́run ọba tí wọ́n máa fìrántí ọlọ́run ọba àyàfi kí àwọn màláíkà ọ̀rọ̀ kiri ká wọn wà hàṣẹ́kùrùnà rahma tí ìfẹ́ ọlọ́run ó ti gbò wọ́n ونزلت عليهم السكينة آه السكينة إن كي فيبالي أتي فربالي ببين يبتان وأني سنو دامو وذكرهم الله فيما عنده ọlọ́run máa dárúkọ wọn ní ọ̀dọ̀ àwọn tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run wípé ẹ̀rá ẹrú mi jẹ́ ń ṣe rẹ́sì mi jẹ́ ń ṣe ń dárúkọ mi. so ìdí nìkan pé ó dáa púpọ̀ jù ká máa gbọ́ alukur'an ó sì dáa púpọ̀ jù ká máa ka alukur'an yóò máa lékún ìfayọ ọba wa gbogbo bá a bá ń dín ká bẹ́ẹ̀ náà ni ìfayọ ọlọ́run máa lékún fún wa wọ́n ní arákùnrin kan orúkọ rẹ̀ alifọ́bùnì ìyá a máa jáde lálẹ́ láti lọ ẹ̀fẹ̀ nínú àwọn nǹkan tí ọba kọ̀. nígbà tó ń sọ pé lálẹ́ yẹn òkùnkùn ní ọ̀pọ̀lọpọ̀ ní mọ̀ tó alẹ́ ní máa jáde láti lọ wùwà ẹ̀ṣẹ̀ tó bá di lọ́sàn-án yóò fara balẹ̀ ó wá jáde lálẹ́ ẹjọ́ kan ó gbọ́ sí àká kan tí ń ka Qur'an nínú òun ó wá débi ááyà yìí pé alam ya'ni lil ladina amanu an takhsha'a qulubuhum li dhikrillah. ألم يعني للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق nígbà tí ẹni tí ń ka Quran tó débi ayà yìí ó wá dúró ó bẹ̀rẹ̀ sí ronú sí ìtumọ̀ ayà yìí. ló wá ní a òun mọ̀ sí ni. àsìkò mà ti tó náà tó ń fi iṣẹ́ ti ṣe ní lọ́wọ́ ni ìwọ ọlọ́run ọba mo lọ sọ́dọ̀ rẹ o wàjà ti tí mo ṣe yìí ìwọ náà tó torí ìpayà rẹ ni kó jẹ́ kí túbà rẹ túbà mi tí mo ṣe ní rẹ bayna baytika al-haram láàrin gbogbo ilé rẹ̀ tó ẹ́ tó ilé aláfọ̀lú tó níbi ló fi ṣe ẹbí tó ń ṣe tẹ́lẹ̀ torí pé ó gbọ́ nínú al-Qur'an tó ó dáa ká máa gbìyànjú láti máa gbọ́ kíka al-Qur'an àti ibi tó ti ń túmọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni ká máa gbọ́ àwọn àdìsí Ànábì sallallahu alaihi wa sallam torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń gbọ́ lónìí kò pé kò lápa nínú ẹ̀mí wa ní ìlànà tó dára kì í jẹ́ ká ní ìgbàgbọ́ sọ́lọ́run yálà àwọn orin àti ìlú oríṣiríṣi ṣàrùbọ́ gbogbo ẹ̀ padà a máa kó àìsàn bá ọkàn ni ṣùgbọ́n gbogbo ẹni tí máa ń tẹ́tí Kùránì tó ń tẹ́tí sí Kùránì níbi tí wọ́n ti ń kà àbí tó ń náà ń kà tí ń sì ń gbọ́ ìtumọ̀ rẹ̀ ìmánì wọn máa lékún ní ẹ̀mí ẹ̀ tó bó tilẹ̀ jẹ́ pé àbẹ̀rẹ̀ ní àtìkù ṣùgbọ́n orí ilé náà ni a ó ti dúró lónìí èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run bá kí ó fún wa ní ládẹ́ èyí tá a ṣe àṣìṣe lórí ẹ̀ ọlọ́run ó forí ẹ̀ dùn wá wassalamu alaikum wa rahmatullahi wa náà àsìkò wà fún wa tí a bá ní ìbéèrè sí a